ògo ni fún ọlọ́run lókè ọ̀run ògo ni fún ọlọ́run lókè ọ̀run máa bá mi ṣàlélúyà níbi tó bá wà ògo ni fún ọlọ́run lókè ọ̀run lórúkọ jésù àtẹ̀mí àtẹ̀yìn a máa bọ́ lọ́wọ́ ogun lórúkọ jésù a máa rógo wa lò lórúkọ jésù lónìí ni kò dọ̀la ẹlẹ́kùn àánú èmi àti ẹ̀ máa ṣí sílẹ̀ wàá rí àánú gbà o wàá dẹ̀ rí ojú rere ọlọ́run ọmọ yín re Stella prophetess Stella àyànfẹ́ Jésù mo fẹ́ ká jọ gbàdúrà lórí ohun tó ṣe pàtàkì mo ti sọ ní tẹ́lẹ̀ pé a ti sọ̀rọ̀ nípa orúkọ a dẹ̀ gbàdúrà tó lágbára mo tún fẹ́ ká sọ̀rọ̀ nípa ìbí lónìí ṣùgbọ́n ká tó sọ̀rọ̀ nípa ẹ̀ jẹ́ kọ́kọ́ súre sínú ayé ẹ̀ ìwọ tó lè ṣàmì ni o lórúkọ ńlá ti Jésù ní orúkọ ńlá ti Jésù ní orúkọ ńlá ti Jésù ibi tá a gbé ayé rẹ pamọ́ sí láti ọjọ́ tá a ti bí ọ èyí tó jẹ́ kí o tí o tí o gbà ẹ́ láàyè láti lọ jìnnà nínú ògo àti nínú ọlá tó o bá ṣàmẹ́ bí mo ṣe nawọ́ sí òye. Si lórúkọ jésù ẹ̀mí mímọ́ gbá orí o ẹ̀mí mímọ́ gbé ọ jáde o ibi tá a gbé ọ̀ríjìnà ayé ẹ pamọ́ sí ọ̀run wá ẹ̀ kàn lórúkọ jésù ayérayé wá ọkàn ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín ẹ mọ̀ pé kí n tó gbàdúrà màá kọ́kọ́ yin bàbá yẹn òyìgì yìgì olúwa ọ̀run àtọ́bàjáyé ẹlẹ́ẹ̀dá ohun gbogbo gbogbo àgbáyé ìbámoríkì rẹ o báwo ni ìbá ṣe dùn tó <laughs> òyìgì yìgì olúwarùn o àtòbàjáyé ẹlẹ́dà ohun gbogbo <clears throat> gbogbo àgbáyé ìbámoríkì rẹ o báwo ni ìbá ṣe dùn tó. Hey arúgbó ọjọ́ ìgbàanì o ajá tí ò ní jẹ̀bi ẹnikẹ́ni ni ọlọ́wọ́ ńlá tó ṣẹ́gun ayé mi àtẹ̀yìn ìmọ̀lẹ̀ tó ń tan sọ́nà èmi àtìrẹ́ gbogbo àgbáyé ìbámorí kì í rẹ o báwo ni ìbá ṣe dùn tó ògo ni fún ọlọ́run lókè ọ̀run lórúkọ jésù lónìí wàá bọ́ lọ́wọ́ ogun lónìí wàá rí àánú gbà èdè ayé rẹ̀ já lọ́kọrin tuntun ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa àmín jésù olúwa wa àmín ẹ ká tó gbàdúrà mo fẹ́ kájọ ṣe kájọ ṣe kájọ gbé jinlẹ̀ wò àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí nígbà tí mo ń gbàdúrà lórí tọ́pìkì ah, ọjọ́ bíi ọ̀tọ̀ lohun tí mo fẹ́ sọ ẹ̀mí mọ́kàn gbé wá pé ọjọ́ tán bí ọ ta ló gbẹ̀bí rẹ̀ dókítà wo ló gbẹ̀bí rẹ̀ ìjọ <laughs> tán bí ọ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ ah ibo la bí ọ sí there's a woman tá a jọ ń gbàdúrà mo wá ní ẹ̀mí ọlọ́run ká jọ lórí òkè àwa jọ ń gbàdúrà ó ń wá ọmọ ni o ó ń wá ọmọ ó wa ọmọ àwa gbàdúrà àwa gbàdúrà ẹ̀mí ọlọ́run wá tú àṣírí kan mo ní ah. mo rí yín nínú bébì bọ́n ṣe ń gbé yín jáde nínú ẹ̀jẹ̀ ṣùgbọ́n ọwọ́ tó gbé yín yẹn mo rí pé ọwọ́ yẹn ò jọ ọwọ́ bí ọwọ́ àgbọ̀nrín mi ò rójú ẹni yẹn bọ̀ ọwọ́ yẹn ẹni yẹn ọwọ́ àgbọ̀nrín ló ní ọwọ́ àgbọ̀nrín mo rí pé ọwọ́ yẹn pààrọ̀ nǹkan kan nínú ayé yín ẹ̀mí mọ́ ní ká gbàdúrà lórí ẹ̀ àwa gbàdúrà lórí ẹ̀ gbàdúrà lórí ẹ̀ tó rí deliverance tó pariwo gan kọ́lọ́run tó tu sílẹ̀ ah ṣe rí ọjọ́ òbí ọjọ́ òbí ọjọ́ tá a bí ìyàn sáyé ó nípa nu ayé ènìyàn o ó ní ipa ta ló gbẹ̀bí wa ẹ mọ̀ pé ìgbà tí ìyá bá wà ní labour room àbó wà ní delivery room kò mọ nǹkan kan mọ́ ìrora àti bí ó ṣe bọ́ nínú ìrora bí ó ṣe rí ọmọ yẹn òun ló máa wà lọ́kàn ẹ̀ bó ṣe máa gbin tó máa rí ọmọ yẹn gbẹjọ tó ṣe máa bọ́ nínú ìrora yẹn ló máa wà lọ́kàn ẹ̀ some women were they, they gave birth through operation operation lẹlòmíì fi bímọ ó ti wà láì agbede méjì ọ̀run òun ayé kò mọ ohun tó ṣẹlẹ̀ nígbà tó ń gbé ọmọ jáde bàbá ń gbà míì kò ń sí pẹ̀lú ìyàwó ń gbò bá fẹ́ bímọ kò mọ ọwọ́ ẹni tó gbé ọ ẹni tó gbé ọ jáde nínú ìyá rẹ àbí nígbà tí ìyá rẹ bí ọ ẹni tó kọ́kọ́ gbé ọ <laughs> ibi tá a bí ọ sí nígbà tí mo ṣe find out woman ẹ mo rí wípé ibi tá a bí sí yẹn wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n rí wọ́n rí àwọn nǹkan abàmì mọ́bẹ̀ torí kán lè máa tà kán lè máa rí client kán lè máa rí eh, patients ó dẹ̀ ṣe lòdì sí àyànmọ́ ẹni tó tán bí ẹ̀ àwọn àjọ̀nú tó wà ní hospital yẹn tó wà níbi tán rí mọ́ yẹn ògo ọmọ náà máa ń jẹ náà fi ń ṣe pa náà fi ń ṣe ètùtù òun náà fi ń ṣe ètùtù tí àwọn àjọ̀nú tán rí mọ́ bẹ́ẹ̀ tán ń jẹ tí hospital wọn tó fi tí èrò fi ń wọ́ wìtìwìtì <laughs> ibo la bí ọ sí ta ló wù ẹ́ ọ níjọ́ tá a bí ọ ọwọ́ wo ló kọ́kọ́ gbé ọ èrò wo ló wà lọ́kàn ẹ̀ ọ̀rọ̀ wo ló sọ <laughs> àdìtú ni mo fẹ́ kó o máa wò máa wò ọ̀rọ̀ yẹn kó o máa wò ibo la bí ọ sí ibo ibo la bí ọ sí ọwọ́ wo ló kọ́kọ́ gbé ọ ọ̀rọ̀ wo ló sọ. So ẹlòmíì ó lè jẹ ọ lè gbé ọmọ báyìí wọ́n bí ọmọ ọmọ pọ ọmọ kékeré ó máa ké tó bá nọmà bíbí tó bá máa yọ máa ké hún àwọn ẹlòmíì ẹni dákẹ́ ẹlòmíì ti fi àṣẹ gbé ẹlòmíì dákẹ́ tí ò sọ̀rọ̀ ògo tí ọmọ bá sọ̀rọ̀ tó bá ké wọn àwọn àwọn àwọn àwọn à ẹ ti mọ̀ ó ti dé nìyẹn àyànmọ́ fẹ́ fọhùn ẹlòmíì dókítà yà pariwo keep quiet ariwo ẹ ti pọ̀ jù ha ibẹ̀ lẹ́lòmíì tán ti sin tán ti sin lábàrá tí ò fi lè rí ògo fọhùn tí ò fi rí àánú gbà fi ìtara gba àdúrà ni o fi ìtara gba àdúrà ni o gba àdúrà o sí <laughs> ẹlòmíì ta ló wẹ̀ <clears throat> especially àwọn first born tí ìyá wọn ò tí mọ̀ bọ́n ṣe ń wẹ̀ bébì wọ́n lè ní ìyá ìyá ni wọ́n lè ní ìyá ìyá ìyàwó àbí ìyá bàbá àbí uncle àbí àǹtì ẹlòmíì ará ilé ẹ̀ ẹlòmíì kò rẹ́lòmíì kò sí yàn lára ǹdẹ̀ wá kàn pé neighbor àbí kí ní bá ń wẹ̀ kí ló wà lọ́wọ́ ẹ̀ ìgbà tí ọmọ wà ní jòjòló kò lè tara kò lè tara láti jàjà pé ẹ gbúdọ̀ fọ́kàn mi lórí ẹlòmíì wọ́n ti yí kádà rẹ̀ padà kankan tá a fi wẹ̀ ọ́ ibo la fi sí ta ló da omi ìwẹ̀ tó kọ́kọ́ fi wẹ̀ dànù ibo ló dà sí. Ah! ayé burú ó máa pariwo níbi tó bá wà fi ìtara gba àdúrà ni wá pe orúkọ Jésù ẹ̀mí mímọ́ má jẹ̀mú tó rì mí mọ́lẹ̀ níjọ́ tá a bí mi má jẹ̀mú tó gbé mi mì níjọ́ tá a bí mi sáyé èyí tí ò jẹ́ kí n fọhùn lókè. Okay àṣẹ olúwa o ó yá jẹ́ ó pọ̀ mí sílẹ̀ àdúrà orúkọ jésù ẹ̀mí mímọ́ máa jẹ̀mú tó gbé mi mì níjọ́ tá a bí mi sáyé tí ò jẹ́ lè rí ó ṣẹ tí ò jẹ́ káàánú ó fọhùn pọ̀ mí ó pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí pọ̀ mí o pọ̀ mí o pọ̀ mí o pọ̀ mí o pọ̀ mí pọ̀ mí pọ̀ mí sílẹ̀ jésù olúwa wa àmín listen àbí jésù sí ibùjẹ ẹran àwọn kan dẹ̀ rí ìràwọ̀ ẹ̀ ó ní a sì rí ìràwọ̀ rẹ̀ ó yọ ní àwọ̀ sánmọ̀ ta ló gbúròó ìgbé rẹ nígbà tó wáyé. Hey! ta ló mọ̀ ta ni àmì ara sọ wípé ògùn ọmọ wọlé tó wọnú ìgbàlẹ̀ òkùnkùn lọ láti rì ọ́ mọ́lẹ̀ ìwọ tó ṣí àmẹ́ lórúkọ Jésù ara Ẹlẹ́dùmarè sọ́pá níbẹ̀ lórúkọ Jésù ara Ẹlẹ́dùmarè gbé ọ jáde o lẹ́sìn ibi tá a bí ọ sí ṣe pàtàkì ó máa pariwo ibi tá a bí mi sí ní kékeré èyí tó tako ìṣerere tí mo gbé wáyé ẹ̀mí mímọ́ lọ síbẹ̀ lónìí let there be a restoration let there be a restoration of glory <laughs> let there be a restoration of glory ó yà sọ́dọ̀dúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ayérayé o ibi tá a bí mi sí. Si ibi tá a bẹ́mi sí tá a jọ̀nù bẹ́ẹ̀ ti fi ògo mẹ́ panu olúwa lónìí kọjá lọ síbẹ̀ ó yá lọ gbà á lẹ́nu wọn ó yá gbà á lẹ́nu wọn olúwa gbà á lẹ́nu wọn olúwa gbà á lẹ́nu wọn jésù olúwa wa àmín ibo la gbé olúbi rẹ sí ha ta ló lọ sí. Si? ẹlòmíì wọn á ní bàbá ẹ wọn á ní bàbá ẹ ò sí nílé ẹjẹ kan kú wọn kó lọ sí àbí kí dókítà kan lọ sí ibo la gbé sí ṣé o mọ bẹ ṣé ìyá rẹ mọ ìyá rẹ ò mọ ìgbà tó tiẹ̀ jẹ́ pé ìyá rẹ ló lọ sí àbí wọ́n jẹ́ bàbá rẹ ló lọ sí olúbi yẹn ìgbà tó kúrò ń bẹ̀ ọwọ́ wo ló padà lọ síbẹ̀ lọ wú èyí tó gbé olúbi rẹ lọ síbi ìkà láti fi ṣe ọ́ ní jàǹbá pariwo ọwọ́ tó tako ire mi látijọ́ tá a ti bí mi èyí tó fi olúbi mi ṣe tó fi ṣe ìkàsímẹ̀ ọwọ́ náà lónìí olúwa warí kó parun lójijì àdúrà orúkọ Jésù ẹ̀mí mímọ́ ọwọ́ tó tako ire nígbà tá a bí mi ọwọ́ tó gbé olúbi mi tó fi ṣe ìkàsínú ayé mi ọwọ́ náà ẹ̀mí mímọ́ warí o. òjijì olúwa ọwọ́ ọwọ́ náà rí kó parun ní òjijì olúwa ọwọ́ ọwọ́ ọwọ́ náà rí kó parun ní òjijì jésù olúwa wa àmín pariwo ọwọ́ tó wẹ̀ fún mi nígbà tá a bí mi èyí tí ò jẹ́ kí ìlérí ó ṣẹ ẹ̀mí mi wá ọwọ́ náà kàn ọwọ́ ẹlòmíì ló gbẹ ọwọ́ ẹlòmíì ibẹ̀ láti gbé kankan kankan kankan tá arákùnrin yẹn ó dẹ̀ lọ sí school ó kàwé ó gba phd ó she he was a pro in fact professor lọ́dọ̀ ẹ̀rọ professor professor ganan ń pè kò dẹ̀ ríṣẹ́ àti jẹun nira àti three hundred naira láti fi ra omi lásán ó ṣòro ó dẹ̀ rìn kiri ó pàdé wòlíì tiẹ̀ On wá rí kó lọ mú ten naira lọ fún wèrè lọ sílùú yín kó lọ fún kó lọ fún wèrè wèrè ní ten naira ó lọ fún wèrè ní ten naira wèrè yẹn wá sọ fún ni wá fún ní pépà pépà tí wèrè yẹn mú dáadáa nígbà gbà sàfítíkẹ̀tì ẹ̀ gbà sàfítíkẹ̀tì ẹ̀ èèyàn kàn kó òun wájú ẹ̀ wòlíì ní kó lọ sílé kó lọ sílùú kó lọ béèrè lọ́wọ́ ìyá àgbà tó wà ń bẹ̀ pé. Pe ibo lẹ fi kàǹkàn tẹ́ fi wẹ̀ mí sí àṣẹ olúwa dẹ̀ bá lọ ó bá débẹ̀ bó ṣe béèrè tí ì ṣojú lásán tí ì ṣojú lásán pẹ̀lú orúkọ jésù bó ṣe béèrè báyìí ìyá bẹ̀ sí ń gbọ̀n ó ní má bínú ibi tí mo fi pamọ́ sí rèé ó dijọ́ tí kàǹkàn yẹn bá tó kanlẹ̀ ìgbà náà ló tó máa rí àánú lò sàbítíkẹ́ẹ̀tì rẹ ọwọ́ wèrè la fẹ́ pamọ́ sí pariwo níbi tó wà ẹ̀mí mímọ́ ohunkóhun tá a ṣe lòdì sí àyànmọ́ mi ní ọjọ́ tá a bí mi èyí tí ò jẹ́ kí n rí oore gbà èyí tí ò jẹ́ kí lẹ̀kùn àánú ó ṣí fún mi èyí tó jẹ́ kí n máa ṣe bí erin kí n máa jẹ̀jẹ̀ èrí èyí tí ò jẹ́ kẹ́mi náà orí ògo lò ayérayé o rárá ó yá fi ara rẹ parẹ́ ó yóò dúró o ẹ̀mí mímọ́ ohun tá a ṣe lòdì sí àyànmọ́ mi níjọ́ tá a bí mi tí ò gbà mí láàyè láti fulfil purpose lórúkọ Jésù ó yá olú ọmọ bàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ olú ọbàjẹ́ Jésù Olúwa wa àmín <clears throat> Jésù. <clears throat> olúwa wa ẹ má bínú mo ní kò dìde ẹ àmín jésù olúwa wa àmín gba àdúrà yìí o gba iye ọ̀kan tó kù yìí gbà ìṣẹ̀lẹ̀ ló ṣẹlẹ̀ níjọ́ tá a bí jésù nítorí pé èèyàn kan gbọ́ pẹ̀lú ìlara wípé a bí ọba tí yóò jẹ́ ó ní ọba ọba kan tún máa lágbára jò ń lọ ó bá ní kí àwọn amòye yẹn kàn lọ ó wá padà wá sọ fún òun ibi tán bí sí pẹ̀lú ìtara àti ìbínú torí pé kò rí àwọn amòye ó dẹ̀ pa ọ̀pọ̀lọpọ̀ ọmọ tá a bí lọ́jọ́ náà ó dẹ̀ slọ́tà ìlara ta ló lara ògo tí mo gbé wáyé níjọ́ tá a bí mi tó torí bẹ́ẹ̀ dáná ogun sínú ayé mi gbàdúrà yìí ta ló tara ògo tí mo gbé wáyé níjọ́ tá a bí mi tó torí bẹ́ẹ̀ dáná ogun sínú ayé mi olúwa dìgbòlú olúwa dá ogun padà sórí ẹ̀ ayérayé dá ogun padà sórí ẹni náà sọ́dọ̀lúwà orúkọ jésù ẹ̀mí mímọ́ ayérayé o sínú ayé mi nítorí ògo tí mo gbé wáyé lọ́jọ́ tá a bí mi ẹ̀mí mímọ́ dá ogun padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ dá padà sórí ẹ̀ Jésù Olúwa wa àmín ẹ ṣáà wòlíì rẹ orí mo ṣe gbé dání báyìí orí mo ṣe gbé dání ẹ. Eh ìmọ́lẹ̀ tá a pa lára rẹ níjọ́ tá a bí ọ wáyé tá a bí ọ sáyé your great light that you brought to this world èyí tá a pa mọ́ ọ lára mo pa ní àṣẹ mo sọ ìmọ́lẹ̀ tó wà lọ́wọ́ mi mo sọ di ìmọ́lẹ̀ ayé rẹ bí mo ṣe ń tàn báyìí ọ̀run máa tàn ni o ọ̀run máa tàn lórúkọ jésù ọ̀run máa tàn ọ̀run máa tàn lórúkọ jésù ìwọ tó bá ní ìgbàgbọ́ ni o mo pa á láṣẹ sínú ayé gbogbo ẹ̀yin tá ń wò mẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ògo rẹ èyí tá a ti switch off èyí tá a ti pa ní ọjọ́ tó wáyé tán rí pé ògo yóò gbúdọ̀ sọ̀rọ̀ tán wọ́n fi ìlara pa iná ògo rẹ̀ bí mo ṣe tan eléyìí ayérayé tan náà náà lórúkọ jésù iná ògo rẹ̀ tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá kó máa tàn ó yá máa tàn ìtumọ̀ ẹná ògo rẹ tá a ti pa mo fi eléyìí mo fi mo dì mú báyìí lórúkọ jésù ayérayé tan iná ògo rẹ ayérayé tan ìmọ́lẹ̀ rẹ arúgbó ọjọ́ tán o arúgbó ọjọ́ tán ìmọ́lẹ̀ rẹ ò ní ṣe pamọ́ ìmọ́lẹ̀ rẹ ò ní ṣe pamọ́ ìmọ́lẹ̀ rẹ ò ní ṣe pamọ́ ó yá lọ bọ́ lọ́wọ́ ogun ó dẹ̀ ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa amen. Amen. àmín ní orúkọ jésù àmín ní orúkọ jésù jẹ́ ń pàṣẹ mẹ́ta sínú ayé rẹ wá ṣe àmín ṣùgbọ́n kí n tó pàṣẹ yẹn ó fẹ́ jẹ́ àjọ gbàdúrà lórí nǹkan kan ẹ̀ ó ní nǹkan kan tó ń dààmú ọkàn rẹ ó dẹ̀ fẹ́ kájọ gbàdúrà lé lórí o mọ nọ́mbà tó máa pè mí sí àbí kó send message mi whatsapp nọ́mbà mi ní zero eight one one nine four six six two two five àwọn àwọn àwọn iṣẹ́ ìtúsílẹ̀ kan wà nílẹ̀ àwọn iṣẹ́ ìdáǹdè kan wà nílẹ̀ àwọn ìyọnú kan wà nílẹ̀ tó máa lò tó dẹ̀ máa rí ọwọ́ Ọlọ́run àwọn àwọn àwọn ètò àdúrà kan wà nílẹ̀ tíwọ náà máa fi bọ́ lọ́wọ́ ogun pè mí ẹlòmíì kò tiẹ̀ nídìí ètò rárá ẹlòmíì ò nídìí ètò rárá o ẹlòmíì kàn nílò ẹlòmíì kàn nílò ìfọwọ́kàn ọlọ́run ẹlòmíì ó lè jẹ́ pé nínú bá tó bá ti pè tọ́lọ́run bá ti tú àṣírí ó lè já àwẹ̀ ló máa gbà ó lè já àdúrà ni ogun àìdẹ̀ máa ṣẹ́ torí ọlọ́run sì ń ṣe bíi tìgbà nì pè mí sórí nọ́mbà yìí àbí kó send message mo máa sọ pé tó bá ti fẹ́ send message send orúkọ àti ìlú tó ti pé tó ti send message lórúkọ jésù ogun ayé rẹ̀ máa ṣẹ́ wọlẹ̀ ogun ò ní borí ẹ̀ ìwọ náà máa testify ẹ pè mí lórúkọ Jésù wàá rí àánú gbà yẹ ìsọ àṣẹ mẹ́ta yìí wàá máa ṣàmẹ kíkankíkan láti òní lọ àti òní ni mo sọ gbogbo tá a ṣe lòdì sí ayé rẹ níjọ́ tá a bí ọ lónìí ló bọ́ lọ́wọ́ wọn <clears throat> lórúkọ Jésù àló bọ́ lórúkọ Jésù ó bọ́ lọ́wọ́ ogun yẹn ìpele tá a ti gbé ọ sí nínú ayé ẹ níjọ́ tá a bí ọ tá a ti lọ gbé ọ pamọ́ wípé kí ìlérí má bàa ṣẹ lónìí lórúkọ Jésù ayérayé wá ọ jáde lórúkọ Jésù ayérayé wá ọ jáde ọ̀rọ̀ tá a ti sọ sí àyànmọ́ rẹ níjọ́ tá a bí ọ ètò tako ìṣerere àti májẹ̀mú Ọlọ́run nínú ayé rẹ ayérayé o mo pè é sọ mo pè ọ sọ̀kalẹ̀ lónìí ọ̀rọ̀ náà á yí padà sí rere lórúkọ jésù àyípadà sí lere ìlérí àti májẹ̀mú ọlọ́run kó máa ṣẹ nínú ayé rẹ orí rẹ ò ní gbàbọ̀dé orí rẹ ò ní gbàbọ̀dé ìṣẹ̀dá rẹ ò ní gbàbọ̀dé ẹni gbógun tì ọ́ ìdẹ́lẹ́dùmarè ṣapá ẹni tó lò ní rí fọkànbalẹ̀ lórúkọ jésù kó rí ìbínú ọlọ́run lórúkọ jésù orí rẹ ò ní gbàbọ̀dé kó dára fún ọ in the name of jesus jésù olúwa wa amen àmín àmín ní orúkọ jésù this is altar of mercy níbi tí àánú ti ń fọhùn sí inú ayé ènìyàn orúkọ mi ni prophetess Stella Ayọ̀fẹ́ Jésù wàrógolo bẹ́ẹ̀ ló dẹ̀ ṣe máa rí ó fẹ́ àwọn tó fẹ́ àwọn kan láwọn fẹ́ san ìdá mẹ́wàá àwọn kan láwọn fẹ́ dá ṣiṣẹ́ olúwa a dẹ̀ ní program kan tá a máa ṣe ní end of the month uh, láti put a smile on widow's mind uh, on a widow's mouth put a fi ẹ̀rín sí. Si, ẹnu àwọn opó put a smile on a widow's mouth so àwọn tó fẹ́ support tẹ́ fẹ́ ká àwọn arúgbó àwọn widows àwọn tó kù díẹ̀ káàtó tẹ́ fẹ́ kàn jẹun you want to support them you ìwọ náà bó jẹ́ one bag of rice ló lágbára bó jẹ́ half bag of rice ló lágbára ohun tọ́lọ́run bá fi sí ẹ lọ́kàn to put, to put a smile sínú sínú sí ẹnu àwọn widow yẹn please you can support this is the account number you're going to put the the your own pledge and your title offering there's 1224 224 223 1224 224 223 access bank stella àjọkẹ́ ló god bless you wàrà àánú gbà wàrógolo ìlérí máa ṣe lórúkọ jésù àbọ̀ god bless you. Thanks for watching this video. Subscribe on our YouTube channel, subscription is free. You can call us on 0080 for your event coverage. Thanks.